lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ means beside lẹ́gbẹ̀ẹ́ means beside mo dúró lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ pupa kan mo dúró lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ pupa kan